السلام عليكم ورحمة الله وبركاته ترى شرح آه، أصول السنة أصول السنة لإمام لإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمباكي كارلو نبي تي آكالوني شيخني والإيمان برؤية يوم القيامة <clears throat> فالإيمان بالرؤية يوم القيامة كما روي عن النبي صلى الله عليه وسلم من الأحاديث الصحاء وعن النبي صلى الله عليه وسلم قد رأى ربه فإنه مأثور عن رسول الله صلى الله عليه وسلم صحيح رواه قتادة عن عكرمة عن ابن عباس ورواه الحاكم ابن أبان عن عكرمة عن ابن عباس ورواه عليش بن زيد عن يوسف بن مهران عن ابن عباس والحديث عندنا على ظاهره كما جاء عن النبي صلى الله عليه وسلم والكلام فيه بدعة ولكن نؤمن به كما جاء على ظاهره ولا نناظر فيه أحدا الإمام أحمد عليه رحمة الله من ترى أصول السنة yẹn ni pé àwọn ìpìlẹ̀ ìṣe súnà nábì sallallahu alaihi wasallam ẹni tí ó bá ń sọ pé òun ṣe súnà nábì tó wá ṣe pé àwọn nǹkan tí ṣéèkì ń kà yìí ẹnìyàn kò ní ìgbàgbọ́ sí kò gbá wọlé kò dúró nípò tí àwọn onísúnà máa ń dúró níbẹ̀ inú ẹnìyàn laysa min àlè pẹ̀lú ẹnìyàn pé onísúnà ni torí pé ọ̀gọ̀rẹ́ lómi tó bá ṣàtìrí pé yẹn ní ṣòkòtò ṣòkòtò rẹ̀ kò kan kókó ẹsẹ̀ rẹ̀ tó bá kan náà irùngbọ̀n rẹ̀ ó fi kalẹ̀ ẹlòmí ò onísúnà ni ṣúbẹ̀ náà sì ni súnà Nabi sallallahu alaihi wasallam kò parí síbi yẹn kódà yìí tó ṣe pàtàkì jù òun náà ni kó jẹ́ pé àwọn usulu súnà yẹn ni pé àwọn ìpìnlẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà kó jòkó nínú ẹ̀mí èèyàn kó bá títí àwọn alùsúnà mu eléyìí òun ni tí ó ṣe kókó jù tó wá ṣe pé èyàn bá jẹ́ ní tó dáa níbi àwọn kan tánkò ní òṣòlò yìí ẹni pé àwọn nǹkan ìgbàgbọ́ tí ó jẹ́ títí ètí alùsùnà ọ̀lùjàmọ́ àti wọ́n dú lórí rẹ̀ tó akúrò ẹ̀ lọ bá wà nínú àdìsọ́kàn èèyàn àmọ́ kò tí ì máa ṣe ni àmọ́ kú díẹ̀ sí báyìí ó kú díẹ̀ sí báyìí àmọ́ àríyàn nísìnyí ó wọ sòkòtò sì dá irúgbọ́n sí àmọ́gbà tí a ń lọlẹ̀ ń wo àwọn tí ń jẹ́ àwọn àgbọ́yẹ̀ rẹ̀ àwọn àkídà rẹ̀ a rí pé ó yàtọ̀ gédégédé bóyá wá bá àkídà àwọn murji'a àbá bá àkídà shia àbá bá àkídà khawarij nínú àkídà rẹ̀ so sírẹ́ niyẹn a wá pè ní alìsúnnà ni a lè pè ní alìsúnnà náà àwọn usulu wọ́n ni wal imanu bir ru'yati yawm al qiyamah ìyẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí rírí ọlọ́run ọba tó bá di ní ọjọ́ ìgbéǹdẹ̀ kìyàmà ipe àwọn tó máa ń jẹ́ olùgbàgbọ́ tó ń jẹ́ múmìnì wọ́n rí ọlọ́run ọba wọ́n ni kama ruwiya ani nabi min al-ahadis as-sahha gẹ́gẹ́ bí àwọn hadis tó lálàáfíà tó wá fún ọ̀rọ̀ yẹn anabi sallallahu alaihi wasallam ní ọlọ́run ọba yín kama tarawna laylatal kama tarawna al kama tarawna al-qamara laylatal badri gẹ́gẹ́ bẹ́ ṣe máa ń rí òṣùpá ní òru ọjọ́ tó bá jẹ́ òru ọjọ́ kẹrìnlá la tudammun fi ru'yatihi tó ibi kódà arò ní ní ẹnìkankan láti máa rí Ọlọ́run Ọba ní ọjọ́ yìí ẹ̀rí pé tó ń kálukú bá ń wo òṣùpá ọjọ́ kẹrìnlá ẹnìkan ní ní ṣe kú òfin méjì kí n rí ń kálukú ní òrè ní òkè anẹ́sọ̀rọ̀sọ́lá mọ̀ ń ṣàpèjúwe kí bó ń kálukú sì rí Ọlọ́run Ọba ní ọjọ́ gbẹ̀ndẹ̀lẹ̀ kìyàmọ̀ lélẹ́yìí tàbá ní àkíyèsí àwọn tàbá wà ń bí sáwájú a rí pé ọ̀rọ̀ rírí ọlọ́run àtàwọn ẹ̀rí tó lọ pẹ̀lú rẹ̀ àti tí àwọn Mu'tazila tí wọ́n sọ àlàyé rẹ̀ ti kọjá níbi eléyìí ipé àwọn Mu'tazila àwọn máa ń takò ipé àlè rí ọlọ́run lan yara fi dunya wala fil akhirah àwọn máa ń takò bákanáà tó ní wà annan nabiyya qad ra'a wọ́n nínú nǹkan tí ó tó wà nínú usulu ahli sunna òun ni kíká gbà pé annabi sallallahu alaihi wasallam orí ọlọ́run ọba rẹ̀ yẹn ni pínpà tó lọ sí al-Isra wal-Mi'raj gẹ́gẹ́ bá sí ma ipé nínú ìtàn annabi sallallahu alaihi wasallam òun ló wá ní kí ó wá sí sánmà lọ́dọ̀ wọn ọlọ́wọ̀n ọba wọn náà la ń pè ní al-Isra'u wal-Mi'raj al-Isra wal-Mi'raj kò sẹ́nìkan tí ó ń takò ilé ìtàn rẹ̀ ò sì dàrú bóyá ni pé àwọn kan ní ọwọ́ gbẹ̀yìn lẹ́nu mẹ́ta yìí náà ni wọ́n sọ pé ìtàn rẹ̀ dàrú máa lọ́wọ́ sàmọ́ kó sí ọkà tó máa ń fàájú pé tíyàn bá ti jẹni tí kò kàákéwú ní kàásúnnà abẹ́ntí pé ó sì ń katira tí o mọ́ lè wá àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn àfá tó ń jẹ́ àwọn àfá súnnà fún wọ́n ṣàlàyé rẹ̀ ẹnìkan lára àwọn tí wọ́n ń sọpọ́tì àwọn tó ń sọ pé sọ̀yọ́ Bukhari àdísì tí ọ̀dá mẹ́ńbẹ́ nìkan níjọ́ kan ní ń gbọ́ rédíò ń bá gbọ́ tẹ́nìyàn ń sọ pé nínú Bukhari àwọn àdísì tí ọ̀lá láfíà mẹ́ńbẹ́ lóòótọ́ òun ó sì pọ́ìntì sí wọn nísìnyí gbà tó fẹ́ pọ́ìntì sí kan ó wà lọ́lẹ̀ mú hadith kan pé anábi sallallahu alaihi wasallam ó ní imam bukhari ní pé usriya bi rasulillahi sallallahu alaihi wasallam qablal qablal wahyi qablal wahyi so ní ẹ̀wọ̀ báyìí bó ṣe wà ní sahih bukhari lóòtọ́ ipé wọ́n mú anábi sallallahu alaihi wasallam lọ sí walam yuha ilayhi walam yuha ilayhi bó ṣe wà gánú wọ́n ni wọ́n fún wa nabi sallallahu alaihi wasallam wọ́n mú lọ sí isra wal mi'raj walam yuha ilayhi kúrò wọn ò tí fún fún ní wáyìí wọ́n ní sẹ́tìrì báyìí tàbá

tó sì clear ipe ọdún kẹwàá lẹ́yìn ìgbà tí anábi sallallahu alaihi wasallam tó dá anábi tán ọlọ́run tí kó ṣe Isra wal Mi'raj wá sọ́dọ̀ rẹ̀ ní pé lónìí ní òru nẹ́bàkaná ó sì lọ sọ́dọ̀ ọlọ́run ọba so bẹ́ẹ̀ sì ni n tó ń jẹ́ àlàyé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ tí ò yí ẹni yẹn òun ni pé kọ́ra yóò lé ni PhD in Arabic so tí fi wá dún Arabic ló ṣe kí lọ ń ọ̀rọ̀ ẹ̀sìn fún lórí rédíò so ni wọ́n bá ẹ̀yàn bẹ́ẹ̀sì ní àlàyé hadith yẹn gangan òun ni pé usri abi rasulillahi sallallahu alaihi wasallam ila samaa yani kí wọ́n mú ànábì sallallahu alaihi wasallam rin ìrìn òru walam yuha ilayhi ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò rán Jibrilu sí kó ìnfọ́mù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Jibrilu wá sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jibrilu kan dé lógìgì gbọ́yá jẹ́ àmà lọ so ìtumọ̀ tí hadith ń sọnù àwọn ń tún nítú pé wọn ò tí gbé ànábì dìde ní ànábì tó fi ṣe Isra wal Miraj sótó akábá gbé wákí wà lámú yub'ath rasulan wọn ò tí kò tí dà ànábì nígbà yẹn ọ̀rọ̀ wọn bá jẹ́ pé kọ̀ bá jọ tí wọ́n sọ sọmọ́ kìí ṣe tí lẹ́yìn ọdún kẹwàá tí ànábì sallallahu alaihi wasallam tó lọ́wọ́ bá gbé dìde náà ni ogun ọ̀dọ̀ ọlọ́run ọba lógun sánmà lọ ẹni pé láti mẹ́kà ó rìn lọ sí ó lọ sí jerusalem ẹni pé bethel maqdis láti bẹ̀ ló ti wá ṣe al-mi'raj ló ti gun sánmà lọ́dọ̀ ọlọ́run ọba tó ǹgbà tí ó wá dé sánmà àwọn oríṣiríṣiríṣi nǹkan nílà náà bí ṣàlàyé pé òun rí níbẹ̀ tó gba àwọn oríṣiríṣi ó sọ ń bẹnu àwọn hadith sọ àmọ́ ìtí ọkàn alimamu ahmad alayhi rahmatullah wọn nínú tí mùsùlùmí gbọdọ̀ dìsẹ́mì wọn ló dúkẹ́ annannabiya kọ̀dọ̀rọ̀ a rabbahu ikẹ́ annabi rí ọlọ́run wọ́n ní fa iná o ma fúrun an rasulillah sọ̀hí nítorí ọ̀rọ̀ yẹn ó wá látọ̀dọ̀ annabi gangan tí annabi sì sọ ní sọ tó sì ní àlàáfíà kìí sí àdísì da'if so alimamu ahmed wa ni rawahu qatada an ikrima qatada òun gbà látọ̀dọ̀ ikrima òun jẹ́ student fún ikrima bákan náà ikrima yìí عن ابن عباس ونقلت ابن عباس وقال سمك ابن عباس nínú àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam ni olóhun gbọ́lá tọ́dọ̀ annabi pé annabi ní òun rí ọlọ́wọ̀n ọba wàràwá al-hakam ibn hibban inú sheikh ahmed wọ́n tún ní pé imamu ahmed wọ́n ní al-hakam àwọn tún ibn hibban àwọn tún gba ọ̀rọ̀ yẹn àni ikrima látọ̀dọ̀ ikrima عن ابن عباس أطلع ابن عباس ناني ورواه علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس هنا قال أطلع ابن عباس ومن كنت نفسه في حديثي أغريا ناني وقال أطلع ابن عباس ipe annabi sallallahu alaihi wa alihi wasallam ipe orí ọlọ́run ọba sheikh yani sheikh imam أحمد wọ́n ní wal hadithu indana ala zahirihi wọ́n ní àdísì yẹn á tù náà ní o ipé orí ọlọ́wọ́ bá búṣe wà iná láti tù kama jaa anin nabiyyi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó àbíkò rí ọlọ́wọ́ bá rẹ̀ bid'atun Imam Ahmad ní àdádálẹ̀ ni wọ́n ni walakin a máa tó ṣẹlẹ̀ ní pé nu'minu bihi a ní gbàgbọ́ sí kama jaa ala zahiri ẹgẹ́ bó ṣe wáyé náà bó ṣe hàn títúmọ̀ rẹ̀ kílẹ̀ yẹn lórí pé bóyá náà bí rí ọlọ́run àbí kò rí ọlọ́run ọba so n tí imamu ahmed wá sọ yìí níbi ni àfá tí wá ń ṣàlàyé ipé a hadhi al-mas'ala fiha khilaf ipé ìyapa wà níbẹ̀ ẹni pé fanfa ọ wà níbẹ̀ láàrin àwọn sàhábà táwọn bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà tó ṣe pé ládọ̀ àwọn tó ń jẹ́ àwọn sàhábà gan wọ́n ní different opinion ẹni pé tí wọ́n ní ìkìláàpù lórí rẹ̀ ọ̀rọ̀ pípé ṣe ànábì rí ọlọ́run ọba rẹ̀ àbí kò rí wọ́n máa ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ ń bẹ̀ yẹn ni pé ṣe ànábì rí ọlọ́run àbí kò rí so àwọn míì wọ́n dúró níbi ọ̀rọ̀ Ibn Abasi. yìí irú àwọn tó wọ́n tó ń dúró lórí ọ̀rọ̀ Ibn Abasi. yìí ó mì pé látọ̀dọ̀ Imam Ahmad láwọn náà ti rí ọ̀rọ̀ yẹn tí wọ́n sì gbọ́yé níbi ọ̀rọ̀ imamu ahmad àti ibn abbas ipi anabi sallallahu alaihi wasallam ra'a rabbahu bi'ainihi tábà ń sọ pé anabi rí ọlọ́wọ́n ọba ṣe tó bá nípa anabi rí ọlọ́wọ́n ọba so ìyí ń kọ́là ń sọ àmọ́ pé ó rí ọlọ́wọ́n ọba rẹ̀ àmọ́ báwo ló ṣe rí báwo àwọn Mu'tazila táwọn bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ti báwọn ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìpọlọ́wọ̀n ò sí rí láyé kò sí rí lálkìyàmà inna Allaha lan yura pọ́lọ́wọ̀n bó sí rí láyé àti ní tó ṣe pé yóò sì máa wo àwọn ojú yẹn máa wo ọlọ́run wọ́n ni ila ni'mati rabbiha wọ́n ni ìkẹ́ ọlọ́run wọ́n máa wò kìí sí ọlọ́run gàgà wọ́n ni gẹ̀kan bẹ̀m̀bẹ̀ tó ṣe pé ọlọ́run bá parẹ́ níbẹ̀ wípé nǹkan yẹn ni wọ́n máa rí kò kí ń ṣe ọlọ́run bá gan yẹn ni pé ìkẹ́ ọlọ́run ni wọ́n máa rí kìí ṣe ọlọ́run ṣe ma lágbára tí wáyà kùránì ṣe clear wọ́n sì ní àkìí ṣe pé tí sọ gánú ó ní kankan tí ọgbà ní èrò kìí ṣe kí bọ́yá àfòjú rárí ọlọ́run gangan ni wọ́n ń sọ tọ́ àwọn tán bá ní pé èyí tó wà láàrin àwọn alìsúnà ta ní pé ìyapa wà ń rí ọlọ́run ọkàn ni ó fi rí ọlọ́run ọba rẹ̀ so Imam Ahmad wọ́n lọ síbi pé orí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ojú rẹ̀ so pẹ̀lú nǹkan tí wọ́n gbọ́yí nínú hadithi abdullahi ibn abbasin ipé anabi rí ọlọ́run ọba so bí iṣẹ́ imam ahmadu ṣe sọ yìí sheikh islam tèmíyà rahimahullah àwọn wá ní ọ̀rọ̀ yìí ipé kìí ṣe pé a ní pé yani yuradu mutlaqan wa yuradu muqayyadan wọ́n ní ìmá ọ̀rọ̀ imamu ahmadu yìí àti ọ̀rọ̀ ẹni abdullahi ibn abbas radiyallahu anhu ipé a lè gbà bẹ́ẹ̀ ipò rí bákanáà àìsùn lè gbà ká tún dé pé ó rí pẹ̀lú nǹkankan ni a lè sọ pé ó rí pẹ̀lú ojú mutlaqun pòrò lọ́rùn ọ̀yọ́rọ̀dún wọ́n ní ìyẹn ni pé tàbá ní pé ó rí mutlaqan ìyẹn ni pé ráhá Muhammad rabbah ipé ó rí pẹ̀lú ọlọ́pẹ̀ ó rí ipá ní pé anábì rí ọlọ́run ọba anábì rí ọlọ́run ọba àti ní general nù ṣe mo so mo mọ́ bí ọ so fojú ara rẹ̀ rí báyìí àbí ní bolo tí rí àbí nínú television ni àbí nínú kíníkan ni so kẹta bí ọ pé mo rí so wọ́n ni tàbá sọ báhùn o lè wá bẹ́ẹ̀ ike ànábì rí ọlọ́run so a ní láláì ní dè wọ́n ni sheikh islam tèmíyà wọ́n níbi tí a lè tú ọ̀rọ̀ yẹn sínú ṣe láì ní dè tí mo ń sọ ni yóò generalize pé ó rí ọlọ́run so a ní ma béèrè ike ṣó rí pẹ̀lú ojú rẹ ní àbí ó rí pẹ̀lú kankan ní àbí ní so gẹ́bù ṣe rọrùn kíyàn náà oríyàn tó bá ní orí kí o ní mo rí níbo ló ti rí ah pé ẹ̀lẹ́ ní só rí orí orí president rí lápòjú ìgbẹ̀rẹ̀ amórí rí níbo ló ti rí ah ẹn tí mo rí ní television gbogbo so ṣe pé mo rí rí wọn ọkọ̀ sọ generally nù ìgbà tí yẹn wá tún bẹ̀rẹ̀ sí ní wádìí kankan lọ́ẹ̀sẹ̀ wá kọ ahmed ní <clears throat> sheikh islam tèmíyà wọ́n ní ọ̀rọ̀ imam ahmed ọ̀rọ̀ Ibn Abbas wọ́n ní pé in tí a lè sọ ní pé yẹni yọ́rọ̀dọ̀ mọ̀kọ́yẹ̀dà òtúlé wákàdé yẹni pé ká sọ pé ọ rí ọlọ́run ọba rẹ̀ kí anábì rí ọlọ́run pẹ̀lú ọkàn rẹ̀ so wọ́n ní ọ̀nà méjì sí alẹ́gbẹ̀gbà nìyẹn tọ́ Sheikh al حفظه الله ورعاه أواني والصحي كما يقول ابن تيمية وني أنتي إمام ابن تيمية صون عليه رحمة الله وني أغني أدودو أمبه لدو تعوان نلو نلو نلو لسان له تقول كني لم يثبت في كتاب الله ولا في سنة رسول الله أن محمدا رأى ربه وني تقول كوني له وسيري كان tó rinlẹ̀ ipe anabi sallallahu alaihi wasallam ipe orí ọlọ́run ọba tí wọ́n ní kalamu ibn abbas ọ̀rọ̀ tí ibn abbas sọ yẹn mawqufun wọ́n ní ọ̀rọ̀ tí ó wà lórí ó dúró lórí ibn abbas ní pé ibn abbas ló sọ̀rọ̀ yẹn kìí ṣe pé àdéṣì kankan wá tó wá látọ̀dọ̀ annabi sallallahu wọ́n ní lọ́rọ̀ yìí bá ní tá a wá gbọ́dọ̀ wá fún ní dídè méjì yẹn ìtumọ̀ méjì tí yóò fún ni pé kí o ní pé ìgbà tí Abdullahi ibn Abbas ní anábì rí ọlọ́run ọba rẹ̀ anábì rí ọlọ́run kí o generalize pé anábì rí ma wájí pé bóò ṣe rí so sójú rẹ̀ ló fi rí ni àbí kí ló fi rí ni so àbí kí o sì dé wípé anábì rí ọlọ́run ọba pẹ̀lú ọkàn rẹ̀ tí wọ́n ní ọ̀nà méjèèjì tí ọ̀rọ̀ Ibn Abbas tó lè lọ sínú torí pé kíni wọ́n tàbá lọ lè wo inú ẹ̀nà al-Qur'an Suratul Najm wọn lọ́wọ́ bá ní ma kadhaba al-fu'adu ma ra'a wa laqad ra'ahu nazlatan ukhra wọ́n ni ma kadhaba al-fu'ad ọkàn wọn ní parọ́ ma ra'a in tó ń rí ọkàn al-fu'ad ọlọ́run dídí ما كذب الفؤاد ما رأى ọkàn ò ní parọ́ ohun tó rí súnà ní ìgbà tó ń bí Aisha radiyallahu anha nínú hadith tí Masruq gbà wà Masruq ń jẹ́ stúdẹ́ntì ẹni Aisha radiyallahu anha ó ní Aisha sọ báyìí pé àwọn ọ̀rọ̀ mẹ́ta kan bẹ ẹni tó bá ń sọrú ọ̀rọ̀ yẹn pé Ànábì sọ àbẹ́ntí bá ń sọ̀rọ̀ yẹn tí ń relé tiẹ̀ mọ́ Ànábì فقد عظم على الله الفريا ẹni yẹn ń parọ́ tó lágbára mọ́lọ́run ẹni yẹn ń payọ́rọ́ tó lágbára mọ́lọ́run ìgbà tó wá ń dákọ̀ àwọn nǹkan yẹn ó ní man qala inna muhammadan ra'a rabbahu ẹni tó bá sọ pé annabi sallallahu alaihi wasallam ó rí ọlọ́run ọba rẹ̀ ẹni tó bá sọ pé annabi rí ọlọ́run ọba rẹ̀ faqad 'azama ala Allahi al-firya ẹni yẹn parọ́ mọ́lọ́run ìrọ́yẹn kìí ṣe rọ́ kékeré gan faqala Masruq Masruq wá ní ẹni tó jẹ́ stúdẹ́ntì Ummuna Aisha radiyallahu anha olóhun wá bèèrè pé am alini yẹni pé ṣe sùúrù fún mi náà ya ummil mu'minin ìwọ ìyá wa mu'minin ṣe sùúrù mú ní kankan tí mo fẹ́ bèèrè alaysa Allahu yaqul ṣe kò sí nínú tọ́lọ ní pé ma kadhdhaba al-fu'adu ipé ẹ̀mí kò pè ní rọ́ kò ní parọ́ tó rí ẹ̀mí ò ní parọ́ nǹkan tó rí yẹni pé tí mọ̀sùrùkù gángọ́ ayà yẹn yé sí ni pé ẹ̀mí ànábì rí wípé ànábì rí ọlọ́run ọba yẹni ó ní qalat lahu Aisha wá sọ fún pé àá ana awwalu adhi'il umma ìmìlà kọ́kọ́ nínú àlè umma yìí sa'ala rasulallahi an hadha tí mo béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ànábì ìmìlà kọ́kọ́ ẹni tọ́kọ́ béèrè nípa ayà yìí pé ma kadhabal fuadu ma ra'a kí ni nǹkan tó rí gangan kí ni nǹkan tí ẹ̀mí ò ní parọ́ lérí rẹ̀ onífàkọ́l lánàbí wa sọ fún un pé ẹni dáka Jibril ra'ahu Rasulullah ní gẹ́gẹ́ bí anábi sọ pé ra'áhù fi ẹ̀yẹ́tì hílẹ̀ tí kọ̀lọ́kọ̀ Allahu alayhi marratan ipé òun rí Jibril gẹ́gẹ́ bọ́lọ̀un ṣe dá ẹ̀mí jìpérí náà lòun rí tó wá ní ìwà bọ́lọ̀un ṣe dá gangan so anábi ń sọ́nà hadith ìmẹ́nu Sahih Muslim ipé òun gbogbo tí náà ni sadda bayna samai wal ard àti ilẹ̀ àti sánmà ohun òdídì kankan mọ́ nígbàtí jìbìrì lọ wá pẹ̀lú ẹ̀dá rẹ̀ gangan torí pé bọ́lọ̀ ń ṣe dáàbò ṣe tóbi tó so léyìí náà ni ó tó fi já àwọn nǹkan torí pé àwọn media ayé òde òní yìí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi náà pa tó pé tí wọ́n bá nílá káyà bí tí wọ́n bá gbẹ́sìn yìí yóò fẹ́ lè da wọ́n ma ní ẹ ipé níjọ Lailatul Qadri ipé Jibril àwọn màláíkà wọ́n fò lórí Kaaba àyẹ̀wá ń yà wọ́n paraparaparapara ah. bẹ́ẹ̀ sì ni jọta ní sọ̀rọ̀sọ́lám àbí ayà al-Qur'an ndójú kó yíwa pẹ̀lú ọ̀rọ̀ Lailatul Qadri ó ruhu fiha Jibril ló wà ń bẹ̀ so sí Jibril náà náà wá yà ní àbí àwọn màláíkà náà yà tó wárí báwọn sórí eléyìí ìrọ́lá ńlá so náà ni so bákan náà màláíkà àwọn iṣẹ́ tí yàn lè rí ma kí ń ṣe ẹni tí yàn máa rí àfitán bá wá ní wẹ̀yìn ṣùgbọ́n làá sì lè dáhùn mà gbà tó wá àdísẹ̀lẹ̀ kejì labawuna nawawiya tí wọ́n lárakùnrin yẹn wá sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam ó fi kúkà nabi lẹ́ṣẹ́ ó gbọ́ wọlé nabi ní tan ó agbọ́ sí tan rẹ̀ ó bẹ̀rẹ̀ sí béèrè béèrè lọ́wọ́ nabi sallallahu alaihi wasallam gbà tó béèrè béèrè tọ́tọ́ lọ tọ́ pẹ́ anabi wa béèrè pé ṣẹ́ mẹ́ni tó wá béèrè béèrè yẹn wọ́n láwọn ọ̀mà tóró wá ní wẹ́yìn yẹn ni sanabi so tí ẹ̀bá ti òun ni pé irọ́ náà ni tán gbé sórí akíní social media káàkiri yẹn so ní pé anábi sallallahu alaihi wasallam ó ní òun rí Jibril lẹ́ẹ̀mejì ike àkọ́kọ́ tó ń rí pẹ̀lú pọ́ wá ní ẹ̀dá rẹ̀ bákanáà wá lẹ́lẹ́kejì náà tó wá bí ẹ̀dá rẹ̀ ṣe máa rí gẹ́gẹ́ gbogbo àwọn yòókù kọ̀ wá gẹ́gẹ́ bí so àtàwọn tán ní pé ẹ̀mí ló ti ẹ̀fí rí gan so ẹ̀yìn Aisha radiyallahu anha wọ́n takò wọn ní pé kò ti rí bẹ̀rẹ̀ rárá so bá kanáà bí annabi sallallahu alaihi wasallam níbi àbí àdísì àbí zar àdísì yana bẹnu sahih muslim ipe ọ̀rọ̀ yana wà látọ̀dọ̀ Aisha ìpíngbà tí wọ́n bí bí n jẹ́ annabi sallallahu alaihi nurun anna ara'u nurun àná àrà ọ̀hún pé ìmọ́lẹ̀ ni báwo mo ṣe fẹ́ rí so ẹni pé kò rọrùn láti rí ìmọ́lẹ̀ ni òun rí so gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó látọ́dọ̀ Aisha radiyallahu anha hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni àmì tó wá látọ́dọ̀ Ibn Abbas tí àwọn èèyàn sọ pé Ibn Abbas ló sọ ti tàtọ́dọ̀ Qatada àti ti ọ̀tọ́ Ikrima gbogbo ìyányá kò ní ẹ̀ṣẹ̀ nílẹ̀ so títí Abul Hakam náà tó náà gbára tọ́dọ̀ Ikrima Sheikh eh, Madkhali alayhi rahmatullah wọ́n náà ṣàlàyé pé ọ̀nà kọ̀lẹ́ṣẹ̀ ńlẹ̀ torí pé kíni wọ́n ní àwọn kan wà nínú àdísì yẹn tó ṣe pé wọ́n ní Al-Hakam bin Habban hadha saduqun lahu awham wọ́n lẹ́ni yẹn olúdúdú ni àmú sùúrù ẹniyẹn sì ní àìrí ṣe ẹ̀rí tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà torí àdéṣùn da'ífù ni irú nǹkan báyìí yọ́ náà ní jẹ́ so títí Aisha radiyallahu anha òun ni àdéṣì ọlálàáfíà jù ní tí ẹ gbọdọ̀ wá mú lọ́wọ́ nípa ọ̀rọ̀ kú sí ànábì ṣé ó rí Ọlọ́run ọba àbí kò rí Ọlọ́run ọba òun ni pé ìyẹn ò mú ìyapa wá rárá láàrin àwọn sọ̀hábà agbọ́dọ̀mọ̀ ẹni pé kò sí fàǹfà láàrin àwọn sọ̀hábà so àbí àwọn tí ìyẹn ni pé àwọn ìlọ́mọ̀ sọ pé àwọn sọ̀hábà wọ́n ní ìtìláàfù lórí ọ̀rọ̀ àkídà ni wọn ohun tó ń sọ ni pé ká ní pé ànábì rí ọlọ́run ọba bil basar tó rí lójú fún ojú rẹ̀ báyìí kó fojú rí ọlọ́run ọba so náà ni Aisha radiyallahu anha náà lòun ń tapò pé kò rí ọlọ́run ọba so bẹ́ẹ̀ náà sẹ́rí pàìsí sọ lẹ́ẹ̀kan pé títí Ibn Abbas náà so ọ̀rọ̀ rẹ̀ agbọ́dọ̀ dé pé ta bá ní orí ọlọ́run a ní orí generally àmọ́ ta bá fẹ́ sọ pé a wá fẹ́ dé a wà ní orí ọlọ́run ọba pẹ̀lú ẹ̀mí rẹ̀ a ní sọ pé orí pẹ̀lú ojú agbọ́dọ̀ dé pẹ̀lú ojú tí Aisha ń dapọ̀ tí ń tọ́wọ́n náà tapọ̀ rẹ̀ lọ àníyà so bí lè ó ti ma ipé tàbá ní pé ìfàǹfà kìí ṣe pé ìfàǹfà níbi ìpìnlẹ̀ kankan ìpìnlẹ̀ rírí ọlọ́ọ̀bà gangan ṣe ti gẹ́tẹ̀ báwọn tó dáa mi ma sọ pé ẹmọ so khilaf tí wọ́n yẹn ni pé kí o ní pé eléyìn sọ o eléyìn sọ tí ẹ̀ eléyìn sọ òdí tí ẹ̀ so in tán sọ ní pé khilafu tanawwu torí khilafu pín sọ́nà méjì khilafu kan mẹ́tọ́kùn ní tadad yẹn ni kí o ní kì ní ìdá kílé o ní kọ̀dá túnmí pé ẹ̀jọ sí ní ọ̀nà kankanánu àmọ́ pé ẹgbà pé ọ̀dá abẹ́ méjì gbà pé kọ̀dá àmọ́ ọ̀nà tí ó gbà dáa ni eléyìn ni kankan ah, so omi pẹ̀ tí kọ́kọ́ pàdé ní ibi pé kíní yìí kódà ẹjẹ́ mọ́ àpòjú wa bí ká má sọ̀rọ̀ kókúnlẹ̀ kẹ́nìkan ní ah, ọ̀rọ̀ ìkúnlẹ̀ òun rí pé ẹ̀tọ́ ọlọ́run ọba ni náà ní nǹkan ni ni ah, ni so ele náà ni ẹbọ ni ó ó lè jẹ́bọ kékeré ó lè jẹ́bọ láńlá ó wí pé ẹkọ́ pàdé ẹ̀yin méjèèjì níbi pé kódà àmọ́ nìsìn ẹnìkan ní ìkúnlẹ̀ kódà kí ọmọ kún atabod ní pé ẹkẹ̀yìn síra yín lérí ìyapa yẹn nìyẹn bọ̀tọ́ pé khilaf tanawu sùúrù ẹni tó ṣẹlẹ̀ so Aisha radiyallahu anha òun sọ pé ká ní pé annabi sallallahu alaihi wasallama ó rí ọlọ́run ọba pẹ̀lú ojú rẹ̀ yìí ó ní kò yóò bá nǹkan amẹ́kẹ̀ẹ́sẹ́ pé ó ta kò rírí ọlọ́run tí ànábì rí ọlọ́run ọba súnà ni ànábì ní núrùn ìmọ́lẹ̀ ni súnmí pé ìmọ́lẹ̀ ń bóòlù ń ṣe fẹ́ rí ọlọ́run ọba mẹ́kẹ́ pá ní pé kò so bẹ́ẹ̀ náà sì ni ti Abdullahi ibn Abbas tó ń sọ náà ni ọba rí ànábì rí ọlọ́run ọba rẹ̀ ànábì rí ọlọ́run ọba rẹ̀ ẹ̀rí pé al-Imam Ibn Taymiyyah rahimahullah wọ́n ti wá fún ọ̀rọ̀ Abdullah ibn Abbas yẹn ní ọ̀nà tí yẹn gbà tún yẹn pé ihtimalu láti fi tú o ní pé èyàn gbọ́dọ̀ tí yẹn bá fẹ́ tú mutlaqan ipé ànábì rí ọlọ́run so ẹ̀rí pé ṣe dédé tí Aisha náà sọ pé ó rí ọlọ́run ọba ọ̀rọ̀ jọ wà ń bẹ̀ àmọ́ tí yẹn bá fẹ́ tú muqayyadan ipé kí ló fi rí ọlọ́run ìran wà ní á ah, pẹ̀lú ọkàn rẹ̀ ló fi rí ọlọ́run ọba kìí sí pé ó rí ọlọ́run ọba pẹ̀lú ojú rẹ̀ tọ̀ eléyìí náà ni in tí wọ́n jẹ́ kó yé wa nípa rírí ọlọ́run ọba sheikh wa ní àdíìsì yìí ẹni pé alimamu ahmed rahmatullah wọ́n ní àdíìsì tó wá yìí aláwọ̀ híríhì á so ipé anábì rí ọlọ́run so a gbọ́dọ̀ wá ní pé ó rí pẹ̀lú ojú rẹ̀ so a kàn ní ọlọ́run ànábì rí ọlọ́run bá rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ tàbá ní pípẹ̀ tàbá fi pẹ̀lú sí àfi pẹ̀lú ọkàn rẹ̀ àbíká ní pẹ̀lú ẹ̀mí rẹ̀ sí ṣúlé yìí ìyìn wá ṣe fanfà pẹ̀lú àwọn tí wọ́n sọ pé ànábì sallallahu alaihi wasallam kò sí rí ọlọ́run so irú eléyìí tí agbọ́dọ̀ gbọ́ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rírí ọlọ́run ọba nìyẹn tí a bá ń sọ̀rọ̀ nípa al-Isra wal-Mi'raj so àwọn oríṣiríṣi nǹkan tó di ma ọ̀pọ̀ gan Ànábì sallallahu alaihi wasallam ó rí àwọn oríṣiríṣi nǹkan ní al-Isra wal-Mi'raj àkọ́kọ́ ni pé láti pé ó rìn láti Mẹ́kà Madina àti eh, Baitul Maqdis láàrin òru kan náà ni ṣùgbọ́n kan náà ti bẹ̀ lọ sí ẹni ọ̀dọ̀ ọlọ́run ọba so àwọn àdísí wà tó ń ṣàlàyé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nígbàtí anábi sallallahu alaihi wasallam tó dé ẹni sánmà àkọ́kọ́ tó dé kejì tó dé kẹta tó dé kẹrin tó dé karùn tó dé kẹfà tó dé keje tó wá dé ibi tó ń pè ní sidratul muntaha fi ẹni màláíkà Jibril tó ti dúró tó fi ní kí anábi sallallahu alaihi wasallam kọmọ lọ́ọ̀ tóbi di pé anábì lọ síbi tí ọlọ́wọ́n bá ti ní kó wá pàdé tó ti tọ́lọ́wọ́n bá ti ní kó wá pàdé rùn gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ ń jọ yẹn ìgbà náà ni ọlọ́wọ́n bá fún anábì sallallahu alaihi ní ìrun hadith tó lálàáfíà pípé ìrun àádọ́ta 50 ní ọlọ́wọ́n bá gbélé anábì sallallahu alaihi wasallam lọ́wọ́ so kọ́dọ̀ wá ń bẹ pé nàbí Allahi Musa alaihi salam òun ló ipa àwọn ọmọ ní káwọn lè mọ̀ so ó ti padà sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó di sí 45 so bàyí tó ń lọ ní àní ó tún padà ó tún padà ó di sí 40 ó tún dọ́dọ̀ ọmọ àní mùsọ̀ àní ó tún padà tí tó fi wá di kù sí márùn so márùn lànà bí ọlọ́run wá sọ pé márùn yìí kó wà bẹ́ẹ̀ báwọn so ẹni tó bá wá ń kí márùn yẹn náà yóò máa jẹ́ bí ẹni tí ń kí 50 wọn náà ni tó láti mọ̀ pé iṣẹ́ olóore kan mẹ́wàá ni èèyàn ó fi gbà so eléyìí ọ́n jẹ́ àwọn nǹkan tí anábi sallallahu alaihi wasallam tó rí so anábi rí àwọn oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n fi inú náà hàn mí anábi rí àwọn ìlúmí àwọn tó pé àwọn wọ́n yọ jáde àmì tó pé wọ́n ṣù wọ́n kọ́ pẹ̀lú àwọn wọn àbí àwọn ìlúmí pẹ̀lú irun wọn pẹ̀lú ẹsẹ̀ wọn tí wọ́n ṣù wọ́n kọ́ láwọn oríṣiríṣi tánábi ni mo rí anábi nírú àwọn tí àwọn wọn ń yọ ọ̀nà àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ma sọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo lẹ́nu àmọ́ tí wọ́n nílò èyí nípa àwọn afá àfó oníwàásí ti pẹ́nu ó dùn àmọ́ kò nílò yọmọ yàn pé yọmọ wà síse àmọ́ òun gàgán kanyàn kò ní wúlò fún so bákanáà anábì sallallahu alaihi wasallam ó tún sọ pé lára àwọn tó ń tún rí nínú ná ipe àwọn so ń jọ yìí àwọn obìnrin sallallahu alaihi wasallam pé kí ni táwọn fi pọ̀ nínú náà anábi ní torí pé ẹ̀yìn yìí yukeffirna al-ashira ẹ máa ń ṣe kèfèrí wọ́n á bí pé irú kèfèrí wò làwọn máa ń ṣe yẹn ni pé kèfèrí sí àwọn tó ń jẹ baálé yín ẹ máa ń ṣe yẹn ni pé ẹ máa ń ṣàìmórí anábi ní tó bá ṣe pé baálé wọn yẹn pọ́kọ wọn wọ́n bá ṣe dáadáa sí wọn ní gbogbo ọjọ́ ayé tó wá fìjọ́ kan tó fi ṣẹ́ yóò sọ fún pé kò ṣe dáadáa kankan fún òun rí sọ̀rọ̀ eléyìí náà ní jẹ́ pé kúfùrù àṣírọ anábì fi ẹ̀sùn rẹ̀ kan àwọn obìnrin so bákan náà anábì wá sọ fún wọn pé ẹ má ṣe sàárà o ẹ má ṣe sàárà o kọ́lọ̀ fi láyé níbi ìyá náà ẹṣẹ̀kẹsẹ̀ náà làwọn sọ̀hábà yìí náà àwọn sọ̀hábìyàtì náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàárà tí anábì wa min a'lami an tafima pé annabi sallallahu alaihi wasallam annabi Ọlọ́run ọba ni so torí pé kí ni nǹkan tó ju ẹnìkan kún tó ni nígbàtí annabi sallallahu alaihi wasallam darí al-Isra wal Mi'raj tí annabi ń ṣàlàyé fáwọn èèyàn ipé ní òru àná mo sì lọ láti Mẹ́kà yìí èmi àti Jibril a lọ sí Jerusalem Baitul Maqdis láti Baitul Maqdis a sì dé sama a sì gùn sama lọ sama keje so gbàtí Abubakar Siddiq gbọ́ òun wọ́n ti méjì lórí rẹ̀ ó ní òdòdó ní Ànábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́tọ́ náà ni so àwọn mímọ̀ wọ́n ń fà ipé iṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam Isra'u tó lọ àti Mi'raj rẹ̀ ipé iṣẹ́ ara ló fi lọ ni àbí ọkàn náà ló gbé lọ so ẹlùmí ò ní pé ọkàn ló gbé lọ pé bí àlá ni ní kankan kan so àmọ́ ìtòrìnlẹ̀ ju òun náà ni pé kò kí ń ṣe àlá tó tó wáyé pé àlábá ni anábì sallallahu alaihi wasallam yóò ṣàlàyé fún wa pé mo lálà ni anábì olóhun lálà anábì ni wọ́n gbé mi rìn lọ ni lóru tó wá ní Isra ìrìn òru ní jẹ́bà wọn nínú èdè larabawa al-Mi'raj gungun kan ní kí o gun òkè lọ so anábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé ṣùgbákaná táàfà bá ń ṣàlàyé rẹ̀ tí pé ó lọ pẹ̀lú ara àti ẹ̀mí ni so ẹlùmíwọ̀n pé á ah, bí mọ́ká sí jìnà sí Baitul Maqdis tó àbúlé ẹ́ sí lè rìn láàrin òru nǹkankan so ní ayé òde òní àwọn kan jẹ́ kíyàn mọ́ àmà bẹ́ẹ̀ kí mọ́ jẹ́ kíyàn mọ́ bẹ́ẹ̀ pé kò sí nǹkankan tó fi takò lákàí so bá ṣe ní pé pléni ọ yára yìí nìsìn àwọn kan mímẹ́ tó pé ó tún yára ju pléni rọ̀bí rọ́kẹ̀tì ní ìsìnlápèjúwe sọ̀rọ̀ rọ́kẹ̀tì ó yára ju pléni lọ so kan wá ní pé wọ́n gbé lọ síbi kan ṣe pé tó bá ipé irú ọjọ́ ohun tí plane ò tiẹ̀ tí ìdé tán bá ń sọ pé ẹ máa rí àwọn èèyàn láti ilẹ̀ yìí sí Kánò tó ipé tó bá fẹ́ rìn bí oṣù kan ni wọ́n fi rìn tẹkú ẹnìkan fẹ́ lọ láti lọ Kánò yóò gbé kẹ́tẹ́kẹ́tẹ́ minutes ó dé Kánò sì dé ẹni wọn nígbàgbọ́ láíláí wọn ni láyé so irú yẹn ó jẹ́ kéèyàn mọ̀ tí è ṣe ké bọ́yá idán àbí oògùn ni so kọ́lá ibò àwọn tánmà láàrín lóògùn náà tó láàrín lò ọ̀fẹ́ so sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó dá tán fi sọfẹ́ tó sì ń sọfẹ́ mú lóòtọ́ tó pé kò sí bá ń sọ pé ọlọ pẹ̀lú ara àti ẹ̀mí rẹ̀ gbé kò sí nǹkan tí ó rújú mẹ́ so bá kaná gbogbo nǹkan tí ó sì mú wá fún alẹ́ yìí náà ni mùsùlùmí gbọdọ̀ lámójútó nípa rẹ̀ sheikh alimamu Ahmed bin hanbal alayhi rahmatullah wọ́n parí ọ̀rọ̀ ti rírí ọlọ́run bí anábì rí ọlọ́run àbí kò rí ọlọ́run tàbá fẹ́ di àwà ní pẹ̀lú ẹ̀mí rẹ̀ tọ́ al'imanu bil mizan yawmil qiyama yawmil qiyama so sheik tó ní wal'imanu bil mizan yawmil qiyama ti kama ja'a yuzanu la'abdu yawmil qiyama fala yazinu janaha ba'iudo وتوزن أعمال العباد كما جاء في الأثر والإيمان به والتصديق به والإعراض عمن رد لذلك وترك مجادلته الإمام أحمد وأن كتتن تتنجى أصول سنة يعني كي يكون عقيدة أهل السنة هنا الإيمان بالميزان كي ينين سي أصوان ẹni pé òṣùwọ̀n ìdánpẹ̀ ní òṣùwọ̀n ni pé tán ma fi ń wọn nǹkan yawmal qiyamah ipé òṣùwọ̀n yẹn yóò ṣẹlẹ̀ ẹni pé wíwọn iṣẹ́ oníkálukú yóò ṣẹlẹ̀ ní ọjọ́ gbìndàl kìyàmà yẹn gbọ́dọ̀ nípa òun nígbàgbọ́ kọ́ ní làákàyè ń pé débi pé ma so irú yẹn kò mú tùrẹ́lòmí yóò rò pé òun fẹ́ tí ò ní mọ̀ pé ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ náà lòun ń ṣe tí wọ́n bá fẹ́ pọ́lọ́wọ̀n bá lé ìyìn pọ́lọ́wọ̀n lé pẹ̀lú làákà ìyàn ìyìn pọ́lọ́wọ̀n lé pẹ̀lú làákà ìyàn so irú ẹni jọ kan ẹnìkan mo rí ìgbà tí a fi jọ ń ṣe súfí mo ní mo ti ma ọkànlẹ́jọ́ ẹnìkan kàn fi fọ́tò hàn mí pé ìrìn táwọn ènìyàn tó ń dánwò ni pé ó lọ lè mú bọ́n ṣe ń pè ó mú eérú eérú ó fi kún gbogbo ara rẹ̀ ó dà sára ó wá mú okùn tó wọ́n fi ń dè màálù ó wá fi dìra rẹ̀ kítíkítíkítíkítí àtẹ̀ṣe àti gbogbo ẹ̀ so ó wá gbé òkúta lérí òkúta láńlá ògbè lérí jẹ́njàn so wọ́n yà ń fọ́tò so wọ́n ní òlélẹ́ ni wọ́n ni ọjáde khalwa lọ́wọ́ ṣe rẹ̀ báhùn small pé ah, ẹni yìí bọ̀ tí mi ọmọ pẹ̀lú kẹtẹkẹtẹ nígbàtà yọ ń ṣe papọ̀ irú kí ní àálà lè dà yìí ṣùgbọ́n sára dí ọ̀rọ̀ yẹn náà kò ju bí ọ̀ṣẹ̀ kan lẹ́yìn bá ń lọ báyìí bí mo ṣe ń lọ lọ́nà táwa ṣùgbọ́n kàkiri tó náà ń darí bọ̀ ni ń darí bọ̀ láti jọmọ́ ṣe pé jímọ̀ ọjà máa ń ti kò ní jímọ̀ táwa lọ àti ìrùn ti wà ń lé mo ṣe rí ni à ah! bá dájú sàmàlìkùn sàmàbà mo ní mo rí kíníkan mo rí kíníkan kí báyìí báyìí báyìí báyìí nínú fọ́tò báyìí wọ́n ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ kí lẹ bá dé bẹ́ẹ̀ ó ní tó ń wò ní pé àwọn èèyàn máa ń pè ohun lẹ́ni ọlọ́run máa ń pọ́n lé máa ń pàtàkì ohun bẹ́ẹ̀ ni òun sì mọ rúyàn tó ń ṣe wọ́n pé èèyàn ẹ̀yẹ lóhun lọ́dọ̀ ọlọ́run tí ẹsẹ̀ rẹ̀ wọ́n bá lágbára wọ́n wá dé ní okùn àbí kan fún ní punishment kan ní kó gbé òkúta àbí tí lómi bá ṣẹ́ wọ́n ni ẹdẹ́rúsílá kẹfí yẹyẹ rẹ̀ wọ́n ni olóòwò fún ẹdẹ́rúsílá ní gbogbo àwọn ìjìyà yẹn nínú fẹ́ so bó ìsọ̀rọ̀ wọn ah anú rẹ̀ ṣe mí fi ẹwọ àìmọ̀kan báyìí wọ́n ni ok gbé mú bí òun ni pé tó máa ní talent tó yẹ pẹ̀lú ara rẹ̀ fọ́lọ́wọ́ bá jù ta ni tí wọ́n dákan wò mú sí bá nàbì ní oníbẹ̀ ni anábì sallallahu alaihi wasallam mo sallallahu alaihi wasallam fi ń yẹ pẹ̀lú ara rẹ̀ fọ́lọ́wọ́ tí wọ́n dákẹ́ mo ní ṣe bí tí wọ́n bá ti ni mo ní gbogbo yẹ pẹ̀lú tí wọ́n bá fẹ́ ṣe tó bá ti bẹ̀rẹ̀ tó kírun tó forí kanlẹ̀ ghayatul khudu' as-sujudu lillah òpin pé yàn yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ní kí yàn forí balẹ̀ fọ́lọ́run ọba nígbàtí yàn bá ń kírun so láti gbà yẹn yìí gbọ́ pé ènìyàn tó ń dá kìíní yẹn wò mọ́ so omi tí mo fẹ́ lọ́bẹ̀ gẹ́gẹ́ sírú ẹnìkan náà ń sọ̀rọ̀ níjò ní wọ́n ní ọlọ́run ọba tẹ̀rí ohun ọba amẹ́nisẹ́ níní kọ́dọ̀ ohun tó ní asinibánidáró so kí ló ń rò òun rò pé òun pọ́n lọ́wọ́ lé ń pé gbó bá ń ṣe ọlọ́run mọ̀ sí lóòtọ́ ni gbó bá ọba mọ̀ ṣe tán bá pè ọmọ ènìyàn ní amánisí ní ṣe ìròyìn tó dáa ni ṣe ìròyìn tí ó ni a sì ní tán bá ń dárú mi pé jàmbá ní jẹba hàn jàmbá náà ní jẹba hàn so irú àwọn ìròyìn báyìí àbí ọ̀rọ̀ nípa ọlọ́run ọba yìí ma fi rà káyà ara yàn kí wọ́n ma fi tò bí tí mo bá débẹ̀ ní pé al-mizan òṣùwọ̀n tí ọlọ́run fi wọn iṣẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ọjọ́ gbìndàlùkìyàmà yẹn gbọ́dọ̀ lóhun nílà káì kí wọ́n wá débi pé kí lọ́lọ́run fún sí wọn sí ìwọ́lọ́run sọ pé òun ni sẹ̀rẹ́ ilẹ̀ sáà gèmí ni mo yára láti ṣe sí ìròyìn jù so kí ló tó wá fẹ́ saqulat mawazinuhu ẹni tí ó sùnwọ́n tí ẹrù rẹ̀ tàbá wọn tó bá wúwo níwọ̀n wọn ti clear nínú ayà al-Qur'an so irú eléyìí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ ma wá alọ́mà alọ́mà káàkiri ipé kò sí tí jẹ́ ó so ẹni yẹn ni wọn ò sí nínú ẹni tí a lè pè ní onísúnnà nù kọ́dá ó yìí ń bẹnu àdísà nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ní kí ó ní ọwọ́ méjì láwọ́ kẹfàtàn ó ní ọwọ́ méjì ẹnipó ní ọwọ́ méjì ó níbi tí wọ́n gbé iṣẹ́ rí sí níbi tí wọ́n gbé iṣẹ́ ẹbù sí iṣẹ́ tí ẹ bá ṣe tí ọ̀dá sí yẹni gẹ́gẹ́ bí òṣùwọ̀n tí àwọn tó ni àwọn ní george àwọn sẹ́yìn eh, nínú ẹ̀kọ́ àwọn justice kìníkà àbáwọn tí wọ́n jẹ́ àwọn adájọ́ irú òsùn tó máa ń gbé kalẹ̀ yẹn gangan so ọwọ́ rẹ̀ méjì tó máa ń náà ń pè ní kífà so Ànábì sallallahu ròyìn pé òsùn wọn yẹn ó ní ọwọ́ méjèèjì so tó bá ń jẹ́ mùsùlùmí gidi òun náà gbọdọ̀ ní ìgbàgbọ́ sí eléyìí pé bá ni ó sì ṣe rí so lè ni Imam Ahmad ni wal ìnígbàgbọ́ bil mizan sí òṣùwọ̀n yawmal qiyama ní ọjọ́ gbin alkiyama pé òṣùwọ̀n ń bẹ ní ọjọ́ gbin alkiyama mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ ó gbọdọ̀ jòkó sínú ẹ̀mí rẹ̀ kama jaa ẹgẹ́ bó ṣe wá <clears throat> nínú wọ́n sùn ẹrú míì ní ọjọ́ gbìn alkiyama falayezinu jana haba irudọ kò sì ní wéètì tó iye kíni iye ìsinsin wọ́n wọn ẹlùmí ní ọjọ́ gbìn alkiyama kódà kò ní wéètì tó iye ìsinsin so n ta fẹ́ lómìnà ni pé wọ́n wọn ọmọ ènìyàn wọ́n wọn iṣẹ́ ọmọ ènìyàn ní ọjọ́ yìí so yẹn ni pé ẹni tó tóbi gbangba tó rẹwà àbí kẹ́mẹ̀ ní pé lágbájá yìí kí á ìyẹn láńlá ní èó tóbi ọgbàjúmọ̀ tó máa gbé sí òṣùwọ̀n níjọ́gbìn alkiyama yóò wá di èèyàn yẹpẹrẹ yẹn ni pé kọ́dà ìyẹ́ ìyẹ́ ìsinsin yóò wé ni bóyá nìyẹn kò mójútó alkiyama rẹ̀ kò so yóò wá jẹ́ kí ẹni tí yóò jẹ́ ẹni tí yóò yẹ pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run tí ò ní wọn nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni òun lèyàn láńlá yìí nílẹ̀ ayé òun ni èèyàn tó tóbi lójú àwọn èèyàn nílẹ̀ ayé bí ó tóbi ní ipò ní àbó tóbi ní ara so eléyìí túmọ̀ sí pé bí wọ́n ṣe lè tó nílẹ̀ ayé kó pàtàkì tó tí wọ́n bá ti ní amen tó jókòó tó fẹsẹ̀ nílẹ̀ ẹnìyẹn kò ní ní ìtumọ̀ kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba bí ìdínláì tààlà tó bá di ní ìgbà mímu so á tún máa سرائي لا كلام أوشي عليكم أبو يسن فوق الجبايلة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tó wà ní okay ó ṣe Na ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn nípa ọ̀rọ̀ nìkọ́ọ̀bù obìnrin tó ń lo nìkọ́ọ̀bù pé ṣé ìṣesí kan bẹ̀ tí wọ́n lè fi rí tẹni tí ìṣẹ́lẹ̀tọ̀ rẹ̀ lè fi rí ṣẹ́ríta bá ń sọ nípa rírí obìnrin òun ni pé rírí ìhòòhò rẹ̀ àbí rírí ẹwà rẹ̀ náà là ń sọ àjòjì ọgbọ́dọ̀ máa ń rí so kò lẹ́tọ̀ so tí ọwọ́ kàtó ń fẹ́lẹ́ bóyá ẹni ẹ bá ń ṣe bóyá bí ọjẹ́ nọ́ọ̀sìn lápújúwe ọjẹ́ nọ́ọ̀sì tó pé ọ wá fẹ́ tírìtì ọkùnrin tí wọ́n ò rí obìnrin kankan tó lè ṣe tọ̀ tó pé kò sí lè rọrùn fún kọ́ máa lo glove irú yẹn ni ìdọ̀rúrọ̀ dé láti fi lè yọ ọ́ láti fi lè ṣe àmọ́ tí ì bá ṣe pé university yẹn kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé bí obìnrin yọ ọwọ́ kalẹ̀ kí n ti ń bojú kọ́ yọ ọwọ́ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ àjòjì náà tí kì í ṣe mahram rẹ̀ kò gbọ́dọ̀ rí bí ó gbọ́dọ̀ rí ara rẹ̀ náà ni gbọ́dọ̀ rí ojú rẹ̀ so n tó wá lè ṣe tó fi di pé tọ̀ ó lè ní pé bóyá kọ́ yóò wá rí ó ní pé bóyá nìsín bí obìnrin wa lásìdẹ́ǹt lápèjúwe so bí wá fi ibìkan wound gbogbo àwọn tó wá tírìtì rẹ̀ kò sóbìnrin kò sí obìnrin sórí yẹn lẹ́sì ti dé pé láti pé kan fi lè rí bóyá bí apá ní àbí nǹkan ṣí bí apá yẹn kò rí àmọ́ dókítà yẹn gbọ́dọ̀ jẹ́ ní tí ó bẹ̀rù ọlọ́run ọba náà nà fi máa ń sọ pé ó gbọ́dọ̀ wojú bí tí wọ́n kó wù lọ́kọ́lá wá jẹ́ pé mùsùlùmí bá ní dókítà yẹn náà kọ́lá pọ́jọ́ pẹ́ni tó lẹ́ àgbọ́yé nípa súnà ni kọ́nà pẹ́ nu tí ń ṣe yẹn nìkan náà lòun wọ́wọ́ sòtò àpérò ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ojú nǹkan tó ipò jùlọ wá fi bú àbí kankan ẹ̀rìpín ní ẹ̀sì ti dé àwọn tí bá ṣírò àwọn nǹkan tó ń jẹ́ dọ̀rúrọ̀ báyẹn so ẹni kankan láǹfààní láti lè rí obìnrin sáwọn pé ya fọ́tò wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ ṣe kinní kan ẹni ẹ̀yìn bó lára sí tàn á ní rí travel wọ́n ni a fẹ́ wu ẹni tó wà ń bẹ̀ sí kinní kẹ́ni kó takú pé ẹgbẹ́ obìnrin wá ní kó ti ń passport bí mi bẹ́ẹ̀ nìkan ṣe báwọn àmọ́ kí ọkùnrin kan wá dú pé síjù rẹ agbọ́dọ̀ wọ́ ni àà lọlẹ̀ ẹ lọ pé obìnrin wá kọ́ wá kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀ tó wà nínú fọ́tò náà lọ́wà nínú nìkọ́ọ̀bù ṣẹgẹ́tẹ̀ schools tí pẹ́ tó bá jẹ́ ẹni tó ń jẹ́ lọ nìkọ́ọ̀bù wọ́n sì yà àwọn obìnrin pé kan wá vigilante kan wá supervisor kan wo kan ni kíkẹ́ ṣe kẹ́ bọ́ yóò bẹ̀rẹ̀ ọkà máa kókóhun lè síjú wá ṣe wòun so òfin ọlọ́run ọba ìsìn ọlọ́run nìyí ó fi máa ń ṣeré so wallahu a'lam so lẹ́ẹ̀kejì hmm. Kí ló fi apply? Ah. Ah. Ah. ọ̀rọ̀ wọn kò mú bẹ́ẹ̀ sí bí yóò fi kankan apply ìgbà tí ó fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti wọ́n ò ṣe need passport ní bẹ̀rẹ̀ tó wáyé pé tó wá gbóná wà need passport ìgbà tí mú wá láti jọ ẹ̀wọ̀n ọ̀má so ọ̀rọ̀ ò ní

tó wà ní sáìmù asìrì tí bò gí nǹkan tí ẹni tó yẹ níbi àtàyílà ẹ yóò kéré nǹkan yóò kéré wọn máa ń pè ní bùgí yóò kéré wọn máa ń pè ní fẹ́ùzàwàl fẹ́ùzàwàl náà máa ń pè yóò kéré so tí ẹ bá fẹ́ wọn alásàrì ẹ tún fi fẹ́ùzàwàl yẹn kún dédé object báyìí dédé báyìí tẹ gbé kalẹ̀ tẹ bá gbé kalẹ̀ báyìí so ẹ wà wo ibi tí bògì rẹ dé ẹ fàlà sí ẹ wà dúró ẹkùnrin báyìí bí tó bá dé ẹ wá fi fẹ́ù zawalẹ̀ yẹn kún so ó lè má ju bí báyìí lọ lápèjúwe tó kí báyìí ròyìn lẹ́bá lò ẹwà lò bí kínkéré yìí fi sí so àsìkò àsàrì tó wọlé nù àmọ́ tí nǹkan bá jẹ́ dédé object gangan tí bògì jẹ́ dédé object gangan time ló ti wọlé so ó dìgbà tí ọ bá lé tí bògì yẹn bá lé tó lè dédé fẹ́ù zawalẹ̀ yẹn so wallahu alam so ẹlẹ́kẹta ọ̀nà ni ẹni tí ó lóyún tó wá kú tí kò kí ń ṣe mùsùlùmí tó bá kí mùsùlùmí náà lẹ́n tó fún lóyún iná ni ẹ sọ pé ọmọ yẹn pé yóò ní bí wọ́n ṣe sin àwọn tó bá jẹ́ pé ẹni tí ó ní náà ẹni tó lóyún náà kìí ṣe mùsùlùmí so ọmọ wọn náà ni ṣùkọ tó ń ṣe sí ṣùtọ́ a pé mhm. ẹ̀yìn ọkọ ọmọ náà ti di mùsùlùmí náà nìyẹn sùúrù ọmọ tó wá ṣe pé àwọn ìkọjú ọmọ tí wọ́n sí kíblà tẹ́tẹ́lẹ̀ so ọmọ kọjú sí kíblà tẹ́ so ní tí ṣe islam tẹ́ ní rahimahullah tí wọ́n sọ ọmọ náà nìyẹn so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu